ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà ẹ mọ̀ pé mo sọ mo ní bó ṣe wọ́n nìkan ló ṣe ń ṣe bó ṣe mo mo ṣe fẹ́ ṣe lénìí mo tún ti gbé bàbá padà ẹ̀ ń máa bá a parí bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ máa wà tí wọ́n sọ mẹ́wẹ̀ẹ̀wá yẹn ẹ̀ ní jẹ gbogbo ẹ̀tọ́ ni ó ní jẹ́lẹ̀ yẹn máa ń gbà ní nǹkan tó bá tún di jọ́ ó ṣeé ṣe kó jọ́sẹ̀ tó ń bọ̀ ó ṣeé ṣe kó jóṣù tó ń bọ̀ àmọ́ mi fi ń dá lójú pé ní kò pẹ́ ní kò pẹ́ ẹ máa gbádùn mẹ́wẹ̀ẹ̀wá tó kù àmọ́ kó tó di pé mo dágbé lórí ètò lẹ́yìn ìwọ̀nba ìtókù bó tiẹ̀ jẹ́ méjì àbí mẹ́ta nínú ẹ̀ ẹ ká tún ṣe kíni o ká tún fún yín jẹ nínú ẹ̀ ó yá bàbá. káàbọ̀ padà sí ètò gbogbo ẹ̀dá tó wo ètò yìí ọkàn yẹn á balẹ̀. ẹ mo ráyọ̀ nínú jésù kristi ìwọ náà ráyọ̀. lórúkọ jésù kristi. gbogbo ayé ń gbé jésù ga. Angel, ẹ wólẹ̀ fún. Angel, ẹ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba lọ, bá lọ, bá lọ, bá lọ. kọrin yẹn nítorí pé pọ́ìntì kẹfà tí mo fẹ́ fún ẹ òun ni ìyanu hmm. ọlọ́run adẹ máa gba inú ìyìn ṣe ìyanu wọ́n àyè tá a jọ kọrin yẹn lórúkọ olúwa ó máa rí ìyanu tiẹ̀ mú. Ah, ní jésù kristi. ọ̀nà kẹfà tí ọlọ́run bá ẹ̀dá ènìyàn sọ̀rọ̀ òun ni ìyanu ọlọ́run ọlọ́run ìyanu ni ọlọ́run wa hmm. ìyanu sì wà ẹsikisa hmm. <laughs> àwọn ìyanu tó ń dẹ́rù bà ènìyàn ó sì wà sáà bẹ́ẹ̀ni sà. àwọn ìyanu mẹ́rìírí ìyanu àpèwáwò. mi ò lè explain bí ọlọ́run ṣe fún ẹni tí ò ní ilé ọmọ lọ́mọ. Hmm. ṣé ìyẹn kì í ṣe ìyanu. ìyanu ni o. ó dúró fún eighteen years excuse me sir ó gbọ́ mi ní o kì í ṣe pé wá ṣọ́ọ̀ṣì wa o ó gbọ́ bí wọ́n ṣe ń wò tí wọ́n náà ń gbọ́ ni ó dẹ̀ pè mí láti Canada ó ní bàbá ẹ jọ̀ọ́ gbàdúrà fún mi bí mo ti ń gbàdúrà fún olúwa sọ fún mi pé àṣírí kan wà tó gbọ́dọ̀ sọ fún mi hmm. mo ní kí ló tó olúwa ní kó sọ fún mi Oni Baba, bàbá òun ò nílé ni mo ní à ah, ìgbàgbọ́ hmm. tèmi gan ó jábọ́ ìgbàgbọ́ hmm. mi kùnà hmm. mo ní ò nílé ọmọ ó dẹ̀ ń ṣe kí ni òun ọmọ báwo ló ń ṣe fẹ́ bímọ bẹ́ẹ̀ ló wọn olúwa fọ̀ sí mi ó ní sọ fún pé gbogbo ohun ti bàjẹ́ nínú àgọ́ ara ẹ̀ òun ọlọ́run lágbára láti túnṣe kábíyèsí ó lé lẹ́yìn tí ò gba àṣẹ ìtúnṣe òun ọlọ́run á pààrọ̀ ẹ̀ ọ̀rọ̀ yẹn ni mo sọ jáde sí ẹni tó ń wá ọmọ fún eighteen years ni ìlú Canada gbọ́n mi sà ìyanu sì wà bẹ́ẹ̀ ni bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti bí ọmọkùnrin èmi ọmọ bó ṣe bí o má bí mi èmi ò tá a bá jọ dé ọ̀run a máa bí ọlọ́run bó ṣe ṣe tèmi ni wípé àwọn ìyanu ṣì wà bẹ́ẹ̀ni àgbà ọlọ́run wà síbẹ̀ ẹni tí ò nílé ọmọ tó dẹ̀ bí ọmọkùnrin jó hmm. màmá bàbá mo sọ̀rọ̀ jáde lórúkọ jésù ìyanu tí ayé bá péjọ láti inú ọlọ́run lógo tó o bá ṣe àmì tó lé lórúkọ jésù ọ̀run máa ṣe fún ẹ. àmì lórúkọ jésù kristi. màmá ẹ jẹ́ ká jọ ka ìwé ọba first king chapter eighteen verse thirty six to thirty nine. àwọn ọba kìíní. then ọba kìíní ọlọ́run wa ọlọ́run yanu ni. orí kelo. eighteen from verse thirty six to thirty nine. orí kejìdínlógún. bẹ́ẹ̀ni ìwé ọba eighteen thirty six to thirty nine ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọlọ́run yanu ni. bẹ́ẹ̀ni. ọlọ́run tí ó lè sọ àárọ̀ dọ̀sán ó lè sọ ọ̀sán dòru. bẹ́ẹ̀ni láti ẹsẹ̀ kelo. bẹ́ẹ̀ni láti ẹsẹ̀ thirty six wọ thirty nine. àwọn ọba kìíní. bẹ́ẹ̀ni orí kejìdínlógún. Ah. láti ẹsẹ̀ kejìdínlógójì. bẹ́ẹ̀ni òun sì dáhùn wípé. òun sì dáhùn wípé. èmi kò yọ Ísírẹ́lì ní ẹnu. èmi kò yọ Ísírẹ́lì ní ẹnu. bí kò ṣe ìwọ. bí kò ṣe ìwọ. àti ilé bàbá rẹ. àti ilé bàbá rẹ. nínú èyí tí ẹ̀yin ti kọ́ òfin Ọlọ́run wa sílẹ̀. ẹ tí ẹ̀yin ti kọ́ òfin Ọlọ́run wa sílẹ̀. tí ìwọ sì ti ń tọ Bálímù lẹ́yìn. ẹ tó lọ tọ Bálímù lẹ́yìn. Nítorí náà. Nítorí náà. Ránṣẹ́ nísinsìnyí. Ránṣẹ́ nísinsìnyí. Kí o sì kó gbogbo Ísírẹ́lì jọ. Kó gbogbo Ísírẹ́lì jọ sọ́dọ̀ mi sí ọ̀dọ̀ mi sí òkè sí òkè kámẹ́lì kámẹ́lì àti àwọn wòlíì báàlì àti àwọn wòlíì báàlì àádọ́ta lérínwó ní àádọ́ta tó lérínwó àti àwọn wòlíì èrè òrìṣà irinwó. àti gbogbo àwọn wòlíì èrè òrìṣà irinwó. tí ń jẹun ní tábìlì jésébẹ́lì. tí ń jẹun ní tábìlì jésébẹ́lì bẹ́ẹ̀ ni ahabu ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ israẹli. ahabu dẹ̀ ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ israẹli. ó sì kó àwọn wòlíì jọ. ó kó gbogbo àwọn wòlíì jọ. sí òkè kámẹ́lì. sí òkè kámẹ́lì. èlíjà sì tọ̀ gbogbo àwọn ènìyàn náà wá. Elijah tọ̀ gbogbo àwọn ènìyàn náà wá. ó sì wí pé. ó wí pé. yóò ti pẹ́ tó. yóò ti pẹ́ tó. tí ẹ̀yin yóò máa ṣiyèméjì. ẹ̀yin bí ń ṣe iyèméjì. bí olúwa hmm. bí olúwa bá ní ọlọ́run. bí olúwa wa bá jẹ́ òun lọ́lọ́run ẹ máa tọ̀ lẹ́yìn. ẹ tọ̀ lẹ́yìn àwọn ènìyàn àwọn ènìyàn náà kò sì dá lé òwò ọ̀kan lóhùn kankan èlíjà sì wí fún wọn ó wí fún wọn pé àwọn ènìyàn náà pé èmi èmi àní èmi nìkan ṣoṣo èmi ó kù ní wòlíì olúwa ṣùgbọ́n àwọn wòlíì báálì àádọ́ta lérínwó ọkùnrin ni wọ́n nítorí náà jẹ́ kí wọn kí ó fún wa ní ẹgbọrọ akọ màálù méjì kí wọn kí ó sì yan ẹgbọrọ màálùú kan. ẹ kọjọ kan fún wọn. fún ara wọn. ẹ fún ara wọn. kí wọn kí ó sì ké. ẹ kí wọn ké. kí wọn kí ó sì tó. wọ́n so sí orí igi. wọ́n so sórí igi. kí wọn kí ó sì fi iná sí i. kí wọ́n pe iná láti ọ̀dọ̀ báàlì kó wọnú ẹ̀gbọ́n. yóò sì tú ẹgbọrọ akọ màálùú kejì. ẹ ṣe èmi ò sì tó sórí igi èmi kì yóò sì fi iná sí i èmi náà kì yóò fi iná sí i kí ẹ sì ké pe orúkọ àwọn ọlọ́run yín. ẹ ké pe orúkọ àwọn ọlọ́run yín báyìí. èmi yóò sì ké pe orúkọ ọlọ́run olúwa. èmi yóò ké pe ọlọ́run àwọn ọmọ ogun tó pè mí tó rán mi níṣẹ́. ọlọ́run náà. ọlọ́run náà. tí ó bá fi iná dáhùn. tí ó bá ti fi iná dáhùn. òun náà ni ọlọ́run. òun ni ọlọ́run. gbogbo àwọn ènìyàn náà. gbogbo àwọn ènìyàn náà. sì dáhùn. wọ́n dáhùn. wọ́n sì wí pé. wọ́n wí pé wòlíì báàlì pé. ẹ yan ẹgbọrọ akọ màálù kan sára yín o. ó yẹ kí ọmọ kan pẹ̀lú yín náà kí ẹ sì tètè kọ́ ṣe. ẹ tètè kọ́ ṣe. nítorí nítorí ẹ̀yin pọ̀. ẹ̀yin pọ̀. kí ẹ sì ké pe orúkọ àwọn ọlọ́run yín. kẹ́ ké pe orúkọ àwọn ọlọ́run yín. ṣùgbọ́n ṣùgbọ́n ẹ má ṣe fi iná sí i. ẹ má ṣe fi iná sí i. wọ́n sì mú ẹgbẹ́ akọ màálù náà. wọ́n mú ẹgbẹ́ akọ màálù náà a fún wọn. tí a fún wọn. wọ́n sì ṣe é. wọ́n ṣe é. wọ́n sì ké pe orúkọ Báálì. wọ́n ké pe orúkọ Báálì. láti òwúrọ̀. láti òwúrọ̀. títí di ọ̀sán gangan. títí di ọ̀sán gangan. wípé. wípé. Báálì. Báálì. dá wọn lóhùn. dá wọn lóhùn náà. ṣùgbọ́n. ṣùgbọ́n. kò sí ohun kan. kò sí ohun kan. bẹ́ẹ̀ ni kò sì dáhùn. bẹ́ẹ̀ sì ni kò dáhùn. wọ́n sì jó pẹpẹ náà ká. wọ́n jó pẹpẹ náà ká. èyí tí wọ́n ti tẹ́ èyí tí wọ́n ti tẹ́. ó sì ṣe ní ọ̀sán gangan. ó ṣe ní ọ̀sán gangan. ni Elijah fi wọ́n ṣe ẹlẹ́yà. ẹ̀ka bíbá sàhádà táìlà màndọ́ka táìlà mo sọ̀rọ̀ jáde. orúkọ Jésù Kristi. gbogbo ẹni tó torí ẹgbẹ́ bọ̀. ní orúkọ Jésù Kristi. ẹni tó torí ọlọ́dẹ dáhùn sí. ní orúkọ Jésù Kristi. ẹni tó torí ọlọ́dẹ oníṣẹ́. ní orúkọ Jésù Kristi. ẹni tó sọ pé ò ní lọ́nà àbáyọ. ní orúkọ Jésù Kristi. lè sàmì. ní orúkọ Jésù Kristi. lórúkọ Jésù Kristi. lórúkọ Jésù Kristi. lórúkọ Jésù Kristi. lórúkọ Jésù Kristi. Jésù. Hàn mí lórúkọ Jésù. Lórúkọ Jésù ẹ gbà ìtura. Hàn mí lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù ẹ gbà ìtura. Àmín. Lórúkọ Jésù ẹ gbà ìtura. Àmín ọ̀rọ̀ yẹn tó sà. Èlíjà sì fi wọ́n ṣe ẹlẹ́yà. Èlíjà fi ṣe ẹlẹ́yà. ó sì wí pé ẹ kígbe lé òun rárá. ẹ kígbe lé òun rárá. ọlọ́run yín ṣáà ní òun. ọlọ́run yá dá yín lọ́wọ́ ẹ kígbe. bóyá ó ń ṣe àṣàrò. tàbí ó ń lépa. tàbí ó rìn àjò. bóyá ó sùn. ó yẹ kí ẹ wọ́n sì kígbe lóhùn rárá. wọ́n sì fi ọ̀bẹ. àti ọkọ́. àti wọn gẹ́gẹ́ bí ìṣe wọn títí ẹ̀jẹ̀ fi tú jáde. Hmm. gbogbo ọmọ májì ẹ̀wọ́ ẹ̀jẹ̀ lọ pẹ̀lú báàlì hmm. kí ló ṣẹlẹ̀. títí ẹ̀jẹ̀ fi tú jáde ní ara wọn. títí ẹ̀jẹ̀ fi tú jáde lára wọn. ó sì ṣe nígbà tí ọjọ́ yẹ. nígbà tí ọjọ́ yẹ. àtàrí. àtàrí. wọ́n sì fi wèrè ṣọ̀tẹ̀ títí di àkókò ìrúbọ àṣálẹ́. ẹlẹbẹ suda ẹkọ dàbà arọ dàbà Ọlọ́run ti gbàgbára lọ́wọ́ alágbára ti gbàgbára jẹ níyà hmm. tó gbani tó jẹ yàgò ọkọ lórúkọ Jésù lórúkọ Jésù hmm. ara mi sí ọdún lórúkọ ní àwọn gbàgbára. àmì lórúkọ Jésù àmì Jésù. ẹ̀ka akálẹ̀ tètè bàbá fáwọn ènìyàn. Èlíjà sì mú òkúta méjìlá. Ó mú òkúta méjìlá. Gẹ́gẹ́ bí iye ẹ̀yà ọmọ Jákọ́bù. Gẹ́gẹ́ bí iye ẹ̀yà wọn ẹni tí ọ̀rọ̀ olúwa tọ̀ wá wípé Ísírẹ́lì orúkọ rẹ̀ yóò máa jẹ́ òkúta wọ̀nyí ni ó ti fi tẹ́ pẹpẹ kan ní orúkọ olúwa ó sì wá yá ó sì yára yí pẹpẹ náà tí ó lè gba ìwọ̀n òṣùwọ̀n irúgbìn méjì ó sì tò igi náà dáradára ó sì ké ẹgbẹ̀rún akọ màálù náà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 ó sì ṣe é ní ìgbà kẹta omi náà sì ṣàn yí pẹpẹ náà ká omi bẹ̀rẹ̀ sí ní ṣàn yí gbogbo pẹpẹ ká ó sì fi omi kún yàrá náà pẹ̀lú ó fi omi kún gbogbo yàrá náà pẹ̀lú ó sì ṣe ní ìrúbọ àṣálẹ́ ní ìrúbọ àṣálẹ́ Èlíjà wòlíì súnmọ́ tòsí ó súnmọ́ tòsí ó wí pé Olúwa Ọlọ́run Ábúráhámù Olúwa Ọlọ́run àwọn Ábúráhámù Ísákì Ọlọ́run ọba àwọn iṣẹ́ àti ti Ísírẹ́lì jẹ́ kí ó di mímọ́ lónìí wípé ìwọ ni ọlọ́run Ísírẹ́lì èmi sì ni ìránṣẹ́ rẹ. ìyá ọlọ́nìkan Mustapha ọlọ́pàá ìránṣẹ́ rẹ ni. àti pé mo ṣe gbogbo nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ rẹ gbọ́n gbọ́. èmi ti èmi ti olúwa. èmi ti olúwa. olúwa gbọ́ ti èmi. olúwa gbọ́ ti èmi. kí àwọn ènìyàn kí ó lè mọ̀ pé. kí wọ́n lè mọ̀ pé. ìwọ ni olúwa. ìwọ nìkan ni ọlọ́run. ìwọ ọlọ́run tí a pè. ìwọ ọlọ́run tí a pè. ìwọ tún yí ọkàn wọn padà. yí ọkàn wọn padà. nígbà náà. nígbà náà. ni iná olúwa bọ́ sílẹ̀. iná olúwa bọ́ sílẹ̀. hallelujah. láti orí ọ̀run wá ọ̀rọ̀ rẹ̀ ọ̀ lónìí gangan ni o. ọkọ̀ mọ́tò ibikíbi tó bá ti pọ̀ iná fẹ́ sọ látòrí pẹpẹ ọ̀hún. àmín. èmi ni ọjọ́ tí pọ́ńdọ̀mù yẹn parí. bẹ́ẹ̀ni. a ti bẹ̀rẹ̀ èmi ló máa parí. mo ń pè ọ́ mo fẹ́ ọ́ rẹ̀ ọ́ lórúkọ olúwa iná ọlọ́run ti máa ń jó gbogbo mọ́tò ọ̀pọ̀. lórúkọ jésù. ẹni tó ṣàmù àìsàn àgọ́ ara ẹ àìsàn ibiṣẹ́ àìsàn lórí ọmọ àìsàn lórí okòwò àìsàn lórí gbogbo tó jẹ́ tiẹ̀ bó fi ń ṣàmì lọ́rùn kó jọ dá. àmín lórúkọ jésù. Ah, jésù lórúkọ jésù. ẹ̀yin tẹ́ fẹ́ dìde ẹ̀yin tẹ́ ti dìde táyé fẹ́ jẹ́ ẹ̀yin bọ́ tí o máa ṣàmì iná náà ọ̀yà kò jẹ́. àmì lórúkọ jésù àmì jésù àmì lórúkọ jésù àmì jésù àmì jésù àmì. jésù kristi olúwa àmì àmì àmì lórúkọ jésù kristi ó yá mo sọ wípé ó dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹni tó wù yín kẹ́ ẹ bá mi pàdé ní facebook mi Divine Ashoke ní instagram fowó Orísun TV ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀.